إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته بروق السيجار على ركب للكبار عند تحية لا يوجد في الأحاديث النبوية كي يوم لكي أكبر àgbà حديث النبي èyí ni èsì ọ̀rọ̀ fún àwọn tí wọ́n lọ mú àwọn àdìsí kan wá tí àwọn àdìsí náà sì ní àlàáfíà àmọ́ tó jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tí àdìsí náà dúró fún ọ̀tọ̀ ni nǹkan tí àwọn tú u sí mo wá fẹ́ ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ insha allah lórí agbọ́ni náà agbọ́ni wo kí ọmọdé kúnlẹ̀ kí àgbà kò sí àdíìsì tó sọ bẹ́ẹ̀ yálà ọmọ akẹ́kọ̀ọ́. kó kúnlẹ̀ kí àáfàá rẹ̀ kò sí àdíìsì tó pa á láṣẹ bẹ́ẹ̀ ìyálà kí ọmọdé kó kúnlẹ̀ kí àgbàlagbà kò sí àdíìsì tó sọ bẹ́ẹ̀ ìyálà kí obìnrin kó kúnlẹ̀ kí ọkọ rẹ̀ kò sí àdíìsì tó sọ bẹ́ẹ̀ ìyálà kí ọkọ ọmọ ẹni kó kúnlẹ̀ kí àna rẹ̀ kò sí hadithi kan tó sọ bẹ́ẹ̀ àmọ́ kàyéfì ni pé àwọn kan lọ mú àwọn hadithi kan wá wọ́n sì ń tọ́ka sí wípé kódà ó wà nínú hadithi tó sọ pé kí ọmọdé kúnlẹ̀ kí àgbà kí akẹ́kọ̀ọ́ kúnlẹ̀ kí olùkọ́. kí ọmọọṣẹ́ kó kúnlẹ̀ kí ọ̀gá rẹ̀ àwọn àdéhìsì tí wọ́n wá ń tọ́ka sí wọ̀nyí mo fẹ́ mú wọn wá ní kọ̀ọ̀kan káwa náà ká mọ nǹkan tí ń ṣẹlẹ̀ sírú àwọn àfáà bẹ́ẹ̀ nínú àgbọ́yé wọn sí àdéhìsì ànábì ẹ̀rí àkọ́kọ́ tí àwọn tí wọ́n sọ pé ká kúnlẹ̀ kí àgbà pé ó wà nínú hadith ó ní hadithi sahihu muslim hadithi sahihu muslim lábẹ́ àkọlé orí ọ̀rọ̀ báàbù qawlihi ta'ala wa in tubidu ma fi anfusikum aw tukhfuhu orí ọ̀rọ̀. ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àlékiọlá àdìsí àkọ́kọ́ tí àwọn tí wọ́n ń tọ́ka sí àdìsí pé àdìsí gan sọ pé kí ọmọdé kúnlẹ̀ kí àgbà àdìsí àkọ́kọ́ rèé o àdìsí muslim ni ṣe é sì mọ̀ pé àdìsí muslim gbogbo ẹ̀ ló ní àlàáfíà bó tilẹ̀ já sí pé àwọn tí wọ́n ń tọ́ka sí àdíìsì yìí ohun tó bá bá làákàyè wọn mu nínú àdíìsì Bukhari àti Muslim nìkan ló ní àlàáfíà ohun tó bá ti ju làákàyè wọn lọ tàbí ohun tí làákàyè wọn bá takò nínú àdíìsì Bukhari àti Muslim nígbà náà ni wọ́n sọ pé kò ní àlàáfíà nítorí náà hadísì yìí lọ́dọ̀ ọrú wọn ó ní àlàáfíà nítorí wípé wọ́n ń wá hadísì tí wọ́n fi gbé ìkúnlẹ̀ kí àgbà lẹ́sẹ̀. hadísì náà ìmáàmù muslim ó mú wá ní abẹ́ orí ọ̀rọ̀ tó pè ní ọ̀rọ̀ ọlọ́run ọba àlékeọlá tó sọ pé wàhín máa fi àwọn fòsìkún áùtòkfò bí ẹ bá ṣàfihàn ohun tó wà nínú ẹ̀mí yín tàbí ẹ fi pamọ́. hadisi náà hadith three four four ani abi huraira radiyallahu anhu qal lamma nazalat ala rasulillahi sallallahu alayhi wa sallam. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير قال فاشتد ذلك على أصحاب رسول الله صلى الله عليه وسلم فأتوا رسول الله صلى الله عليه وسلم ثم بركوا على ركب ثم بركوا على الركب وفي رواية لمسند أحمد ثم جثوا على الركب ثم جثوا على الركب فقالوا أي رسول الله كلفنا من الأعمال ما نطيق الصلاة والصيام والجهاد والصدقة وقد أنزلت عليك هذه الآية ولا نطيقها قال رسول الله صلى الله عليه وسلم أتريدون أن تقولوا كما قال أهل الكتابين من قبلكم سمعنا وعصينا بل قولوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير فلما اقترأها القوم ذلت بها alisinatuhum فأنزل الله في إثرها آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك غفرانك ربنا وإليك المصير فلما فعلوا ذلك نسخها الله تعالى فأنزل الله عز وجل لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا قال نعم ربنا ولا تحمل علينا إسرا ربنا ولا تحمل علينا إسرا كما حمرته على الذين من قبلنا قال نعم ربنا ولا تحملنا ما لا طاقة لنا به قال نعم واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين قال نعم ìtumọ̀ àníhábì huraira láti ọ̀dọ̀ bàbá huraira kí Allah yọ́nú sí kọ́l ó sọ pé lámà nazalati ala rasulillahi sallallahu alayhi wa sallam nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ fún anabiwa wa Muhammad sallallahu alayhi wa sallam naa náà ni lilahi ma fi samawati wa ma fi al-ardi tí ni ohunkóhun tó wà nínú sámà àti ohunkóhun tó wà lórí ilẹ̀ wàhín tóbi dùn máa fi anfusikum. wàyín tóbi dùn máa fi àhún fòsìkò bí ẹ bá ṣàfihàn nǹkan tó wà nínú ẹ̀mí yín àwòtòfù tàbẹ́ fi pamọ́ aláwo máa ṣe ìṣirò rẹ̀ fún yín. fàyàgbèrò lè máa yẹ ṣáá àmọ́ o. Ọ máa ṣe àforíjì fún ẹni tó bá fẹ́ wàyùn àbíbo máa ń yẹ̀ṣá ó sì máa jẹ ẹni tó bá fẹ́ níyà wàlọ́hù alákùlíṣẹ́ yìí kọ́dí ní alágbára olùkápá lórí gbogbo nǹkan. áyà yìí Abu Huraira sọ pé.

tẹ́ ẹ sọ jáde tẹ́ ẹ fi ṣiṣẹ́ ṣe àkọọ́lẹ̀ ó wáyé lórí ẹ̀ wọ́n máa kọ sínú ìwé iṣẹ́ yín outlook fúù tàbí ẹ̀rọ lọ́kàn ẹ̀ sọ jáde ẹ̀ fi ṣe iṣẹ́ ṣe ọlọ́run bó tún bí yín léèrè lórí rẹ̀ ìṣirò yín ìṣirò ó máa wáyé lórí ẹ̀ ṣe rí pé wàhálà nù. No tó bá ti di pé gbogbo nǹkan tá a bá ń fi ọkàn rò pátá la máa dáhùn fún lọ́jọ́ àlèkìyàmọ̀ ìṣẹ̀dá ọmọnìyàn ọkàn wa ó máa ń ro ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò dáa nítorí pé nínú súrọ́tù Yusuf Allah sọ pé inna nafsa la amara bisui ẹ̀mí ó máa ń pàṣẹ aburú fúnni ni ẹ̀mí máa ń pàṣẹ aburú fún olówó rẹ̀ ni tó bá ti já sí pé tó ti jẹ́ pé gbogbo ń tá a bá rò láìda gbogbo nǹkan tá a bá rò láburú la máa bá nínú ìwé iṣẹ́ rere wa àti ìwé iṣẹ́ aburú wa ọ̀ràn nìyẹn ẹni tí ó rù là ẹni tó máa rù là lọ́jọ́ àlèkìyàmà ó máa kéré ìdí nìyẹn tí Abu Huraira radiyallahu anhu tó fi sọ pé fàṣtádà zálíkà ala ashabi rasulillahi sallallahu alayhi wa sallam àyà náà ó lágbára gan-an lára àwọn sọ̀hábà wọ́n gbọ́ yé wípé wàhálà gidi nìyẹn tó bá ti já sí pé gbogbo ń tá a bá ti rò pátá ni wọ́n máa kọ́ lé wa lórí wàhálà nìyẹn fáàtà Rasulullah sallallahu alayhi wa sallam nítorí náà wọ́n wá bá òjíṣẹ́ Allah thumma baraku ala rukab nígbà tí wọ́n dẹ́dọ̀ òjíṣẹ́ Allah wọ́n kúnlẹ̀ wọ̀ ibi tí wọ́n dì mú nìyẹn thumma baraku ala rukab dé ọ̀dọ̀ ànábì báyìí wọ́n sì kúnlẹ̀ wọ̀ wàfí rìwáyàtìn nínú ẹgbà wa kan nínú musnadu ahmed òun sọ pé fúnmà jáfàù alárúkàb lẹ́yìn náà wọ́n kúnlẹ̀ wọ̀ bárakú àti jáfàù ìtumọ̀ kan náà méjèèjì wọ́n kúnlẹ̀ sí ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run fàkọ́ọ̀lù wọ́n sọ pé àì Rasulullah òjíṣẹ́ àlọ́ o àpè ọ́ o wá tẹ́tí gbọ́ ẹ̀dùn ọkàn wa o wá tẹ́tí gbọ́ ìbànújẹ́ wa o kùlífìnà mínàlè àmẹ́lì mànútìkù wọ́n ti la àwọn iṣẹ́ kan bọ̀ wá lọ́rùn tágbára wa ká asọ́láàt ìrun kíkí wọ̀síyàmù ààwẹ̀ gbígbà wọlé jihad jíjagun ẹ̀sìn wà sọ́dàkọ̀ ìtọ́rí àánú. wàkọ́dí unzi láti hàn lẹ́yìn ká háàzì ilẹ̀ áyá wà lánà tí ikú ha. wọ́n tún wá sọ áyà yìí kalẹ̀ fún ọ. áyà wo áyà tá a kà tó sọ pé lìláì máa fi sàmáwá tiwa máa fi lárùdì. wayin tobidu mafi an fusikum autufuhu yu hasibikum bihi la de wallahu ala kulli shay'in yi ti wọn to wa so kale fun o yi wala tí ti ha agbára awọ ka emi wo gbe nítorí pé erokero ó pọ̀ fún wa èròkérò ó pọ̀ fún wa à ń ro àwọn ẹ̀ṣẹ̀ à ń ro iwo ọ̀ràn à ń ro ìwà ìbàjẹ́ nínú ẹ̀mí wa àmọ́ tó gá sí wípé a ní sọdiṣẹ́ ṣùgbọ́n ní ìsìn ó ti wá já sí ọ̀ràn kódà ká má sọdiṣẹ́. So ọ̀wọ́ adákun bá ní wòye sí àyà yìí kí ló fẹ́ jẹ́ ọ̀nà àbáyọ lọ́dọ̀ àlọ́ fún wa tí èrò ọkàn wa tó jẹ́ àwọn èròkérò kò fi ní ga ju iṣẹ́ rí wa lọ́wájú ọlọ́run. kọ́lá Rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ àlọ́ wa sọ pé àtúrídùnà à ń tẹ̀kú lù. kama qal ahlul kitabaini min qablikum ṣé ẹ fẹ́ sọ irú nǹkan tí àwọn tá a fún ní tírà méjèèjì síwájú yín sọ ṣé ń tẹ́yìn náà fẹ́ sọ nìyẹn ṣé ẹ fẹ́ sọ pé sẹ̀mẹ́rin náà wà sọ iná agbọ́ àmọ́ ayapa ṣé ń tẹ́ fẹ́ sọ nìyẹn bal kúùlù rárá o ẹ má sọ bẹ́ẹ̀ o ẹ má sọ bẹ́ẹ̀ bal kúùlù ohun tí kẹ́yìn ó sọ ni pé sami'na wa ata'na ghufranaka rabbana wa ilaykal masir sami'na àwa ti gbọ́ àti gbọ́ àyà àti gbọ́ àṣẹ ọlọ́run wà àtọ́ a sì tẹ̀lé gufuranaka rabbana àwa ń tọrọ àforíjì ìwọ ọlọ́run olúwa wa wa ilaykal masir ọ̀dọ̀ rẹ sì ni a máa padà sí. ohun tí kẹ̀yìn sọ ti yín nìyẹn àwọn sọ̀hábà náà wá sọ pé sami'na wa anaka rọba rabbana. غفرانك ربنا وإليك المصير فلما اقترأها القوم ذلت بها ألسنتهم nígbà tí àwọn ènìyàn náà ìyẹn àwọn sọ̀hábà tí ka ha náà àwọn ahọ́n wọn ọ wá rọ̀ sí àyà náà ara wọn wá balẹ̀ ara wọn ó wá balẹ̀. ohun tí ó ń bà wọ́n lẹ́mìí jẹ́ ó wá ń wálẹ̀ díẹ̀díẹ̀ fanzala lọ́wọ́ fi ìsírí bí aláwo ṣe wá sọ áyà míì tẹ̀lé áyà yẹn nìyẹn wípé amana rasulu bima unzila mi min hi wal mu'minun òjíṣẹ́ náà anabi muhammad ó gbàgbọ́ nínú nǹkan tí wọ́n sọ̀kalẹ̀ fún látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ wal mu'minun àwọn onígbàgbọ́ òdodo ìyẹn àwọn sọ̀hábà àwọn náà gbàgbọ́ nínú nǹkan tí olúwa sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad ẹnì ẹnìkọ̀ọ̀kan wọn òjíṣẹ́ àti àwọn sọ̀hábà olúkúlùkù wọn amanabila wọ́n gbàgbọ́ nínú Allah wa màláìka tìyí wọ́n gbàgbọ́ nínú àwọn rẹ̀. wàkútùbìhì wọ́n gbàgbọ́ nínú àwọn tírà rẹ̀ wàrúsùlìhì wọ́n gbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ rẹ, láàánú fáríkù báyìnà ahàdínmírúsùlì wọn ò wá sí ẹ̀yàmẹ̀yà láàrin àwọn òjíṣẹ́ re, wọn ò ya ọkan sọtọ pé eléyìí kìí ṣe ànábì ọlọrun tàbí eléyìí kìí ṣe ànábì tiwa gbogbo àwọn ànábì ọlọ́run pátá làwa mùsùlùmí gbàgbọ́ wọ́n sì ń sọ pé sẹ̀mẹ́ínà wà àtọ́ánà agbọ́ àsìtẹ̀lé gùfòránà kàrọ̀ bàná àforíjì rẹ olúwa wa foríjì wa wa ìlẹ́yìn kálímà sí ọ̀dọ̀ rẹ sì ni àpadà sí wa ọ̀dọ̀ rẹ la máa padà sí. Si